قال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون أعوذ بالله من الشيطان الرجيم اتبعتم شعيبا إنكم إذا لخاسرون أخرجتما أرالا pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ ọgbọ̀ aláyé ọba tí ó ṣe péjọ gbùdà alkìyàmà gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ ni ó kẹ́ níjọ́ náà kọ́lọ́n kó kàwá kún ní àjọ kẹ́ níjọ́ náà. àmín. ọlọ́run ọba ni wọ́n kọ́ lẹ́lùmọ́lá olùdíná káfàrú ní kọ́ọ̀mí. wọ́n kọ́ lẹ́lùmọ́lá olùdíná nínú àwọn tí wọ́n rí jáde tẹnu wọn sọ wípé la ilé tábà tó ṣọ́áìbà tí wọ́n bẹ́ tẹ̀lé ànábì ṣùháìb tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu àwọn yìí wá lọ ń bá wọn wípé tẹ́ bá lè tẹ̀lé tí ṣùháìb ń sọ. lẹ́yìn tẹ́bá tó ń ṣùháìbá. tẹ́bá lè gbọ́rọ̀ sí ṣùháìb ọjọ́ ti bẹ ní òfò ìyá ọ̀jẹ̀ yìí tẹ́bá lè tẹ̀lé ibi ṣọ́ìbù ń sọ ìyẹn wo ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ yẹn wú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ èṣù ní máa ń gbé sọ́mọnìyàn lẹ́nu ẹ̀rí pé lásìkò tá a wà yín náà àwọn èèyàn sọ wípé ẹni tó bá ní òǹgbẹ́ fi súnà kó tó rí ṣe ó di kí ni ó dàlù kìámà ìyẹn gbọ́n tó bá fẹ́ ṣe tọ́lọ́run ó tó rí ṣe ó dàlù kìámà àwọn ọ̀rọ̀ yẹn èṣù ló máa ń gbé sẹ́nu àwọn èèyàn irú ẹ̀ náà ni àwọn ìjọ ànábì ṣùáì ni wọ́n sọ fún àwọn ènìyàn wọn wípé làínì tàbá àtún ṣùáìbá làínì tàbá àtún ṣùáìbá tẹ́ bá sọ pé ní ṣùáìbù ń sọ yẹn lẹ́ẹ̀mà tẹ̀lé gbogbo òfin tó mú wá yẹn tẹ lẹ́ẹ̀mà lò ayé ògbà bẹ́ẹ̀ mà. làínì tàbá àtún ṣùáìbá ayé ògbà pé ìyẹn olóńfẹ́ tẹ̀lé fi hàn lọ ayé ò gba kéèyàn ló ń fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run tó bá yẹ kí n tí ṣọ́ ẹ̀bùn sọ yẹn lọ́fẹ́ máa ṣe lọ́fẹ́ tẹ̀lé. iná kò ń ìgbà làkọ̀ fèrè. ẹkùnmídá làkọ̀ fèrè tó bá rí bẹ́ẹ̀ ẹ padà ṣòfò ni ẹ lè rí kankan ìyá ọjọ́ yìí ni ní tí wọ́n sọ fún wọn nìyẹn náà. fàákọ́ bàtò wọn rọ́ọ̀jì fà. فأصبحوا في دارهم جاثمين اللهم وبني فأخذ الوصيات àwọn wọ̀nyí ní ìtẹ̀rí ẹ̀wí àwa ti gba ṣùgbọ́n ìbùbọ̀ ìntòní a yẹn àwójáwọ́ ń àwọn tó kù wọ́n kọ̀ntínú wọ́n tẹ̀síwájú ọlọ́run bá wá ní fàákàdá tí ó mọ̀ rọ́jífà ọ̀nà tọ́lọ́run ọba fi pa àwọn ìjọ ṣọ́á ìbò rẹ̀ ọlọ́run ọba ní àmì ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ igbe ló wá láti sámà láàyè ní ọlọ́run ọba ní kìí ṣe gbé yẹn lásán òjò sú wọ́n rò pójò ló fẹ́rọ̀ ìgbà tójò yẹn wá sú in tí ń jáde níbi òjò yẹn iná ló jáde ńbẹ̀ àti èéfín àti bínú ọlọ́run bí yẹn ṣe wá ń ṣẹlẹ̀ ilẹ̀ wá ń mì mọ́ wọn lẹ́sẹ̀ ọlọ́run wá ń jágbe mọ́ wọn. wọn bá wá ti mọ rọ́ọ̀kì fà náà. fàásùbà ó fi dàrí ìjà fún mi ọlọ́wọ́ bá ní látara ariwo igbe tọ́lọ̀ ń já mọ́ wọn gbogbo wọn dòkú sínú ilé fi dàrí nínú ilé wọn náà ní jàfínì. wàásùpọ̀ ó fi dàrí jàfínì. gbogbo wọn dòkú sínú ilé ní látara igbe tọ́lọ̀ ń já mọ́ wọn bọ́lọ̀ ń ṣe pa àwọn ìjọ ànábì Ṣuaib bó ṣe pa wọ́n rẹ́ nìyẹn. الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها ألا gbogbo àwọn tí wọ́n pe ṣùháìb nírọ́ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ànábì ṣùháìb ọlọ́wọ́n bá ní ka aláàmìyàwọ̀ná òfin àbúbí ìgbà tí wọ́n wáyé rí ni wọ́n lọ́wọ́n bá fi pa wọ́n rẹ́ tìrán tìrán títàn títàn ó ń pa wọ́n rẹ́ terípa terípa ó ń pa wọ́n rẹ́ ka aláníyàgbọ́nà òfin ha aláníyàgbọ́nà òfin ha الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين ọlọ́ni alẹ́dìnà kazzabu ṣùháìbá ọlọ́ọ̀bá ní tẹ̀rí gbogbo àwọn tí wọ́n pe ànábì ṣùháìbù nírọ́ tí wọ́n kọ tiẹ̀ tí wọ́n ò gbá tiẹ̀ ọlọ́run ọba ní ká. báàlọ́ ọlọ́wọ́fà fi olórí àwọn gbọ̀ngàn ni wọ́n padà wá ṣòfò ṣe ọ̀nà páwọn náà ti sọ tẹ́lẹ̀ pé táwọn èèyàn bá tẹ̀lé ṣùgbọ́n ẹ̀bù wọ́n ṣòfò ọlọ́run wá fún wọn lẹ́fún padà ọlọ́run nígbà tá a pa wọn rẹ tán àwa mọ̀ta ló ṣòfò nínú ẹni tó tó. alẹ́rìnà kọ̀dọ̀rọ̀ oṣù ẹ̀bá ka alẹ́rìnà ọ̀gọ́lá òfin ha alẹ́rìnà ọlọ́run tó ò wọ́n ń sọ fáwọn tó gbọ́ tó gba ti ṣùáì tó tẹ̀lé òfin ọlọ́run wọ́n ní tẹ́ bá tún ṣùáì bẹ̀rù wọ́n ní tẹ́ bá lè tẹ̀ lọ́rọ̀ ṣùáì tẹ́ bá lè gbọ́rọ̀ sí lẹ́nu tẹ́ bá lè gbọ́rọ̀ ìdá ìlàkọ́ ìfìrú wọ́n pé ẹbí bẹ́ẹ̀ ni òfin wọ́n sọ bẹ́ẹ̀ sáwọn onígbàgbọ́ ìgbà tọ́lọ́wọ́n bá wá pa àwọn náà rẹ̀ فلعب وانا الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين kí la rí mú jáde ń bẹ̀ ó náà nípa ẹni tí ń ṣe tọ́lọ bẹ́ẹ̀ni tí ò ṣe tọ́lọ bí bá ń gbé ọ sípò mọ́ fún lẹ́sìn wọ́n filẹ̀ ìyí tí ń sọ yẹn ìyí tí ó ṣẹlẹ̀ sí ló ń sọ ìwọ gbọ́dọ̀ sọ kankan ìgbà tí Abu Lahab tó sọ fún anabi sallallahu alaihi wasallam fún ìlọ àlẹ tabban laka ya Muhammad nígbà tí yẹn sọ wípé kí gbani títẹ̀ tẹ nìkan tí ẹ̀ ọ́ ta kò ní dáa fún ó sọ bẹ́ẹ̀ sọ kí lè anabi ṣe anabi kò gbogbo àwọn ẹbí àwọn fámìlì anabi kò wọn anabi ni tí n bá sọ fún yín pé àwọn ọ̀tá ń kógun bọ̀ lẹ́yìn àpáta yìí fẹ́ gbà mí gbọ́ àkílódé kò ì parọ́ àgbà wọ̀ anabi ní tí ẹ bá ti mọ̀ pólò tọ́ ni mí ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ má bọ̀ sàmọ́ ọlọ́run kan oṣù ní kẹ́ má ṣe wọn ò mọ̀ kébi tí anabi fẹ́ gbà yẹn abúlàhàbí wá ní alihada jama'atana ṣé tó yára wà dáyà ló kú wá sí tábàlá àdáyà kù anábíyó sọ̀rọ̀ gbàdọ́lọ́ ọ sọ àyà kùránì kalẹ̀ ọlọ́run wa ní tabbat yada abi lahabi wa tabba. tabbat yada abi lahabi wa tabba. ọlọ́run fún lẹ́sìn padà anábíyó fèsì ọlọ́run ọba ní kí ti abúlé àbí kí ti ẹ̀ má da ọwọ́ tó gbogbo tó bá fọwọ́ sí láyé. ọba ti ọba abúlé ọ̀tọ̀ bọ̀. gbogbo tó fọwọ́ rẹ̀ méjèèjì sí láyé kakudi o ba alibarika o kuro nù ẹ. mẹ abúlé alẹ́ alihulẹ́ alihulẹ́ ọ̀nà kẹfọ́ bọ̀. ọlọ́run ọba ní kí ló ń wulé rí kí ló jọ lójú tó fi ń gbà nẹ́bí gbogbo owó tó ní gbogbo ọ̀rọ̀ tó ní kò lè rọ lọ́rọ̀ ó má jìyà lọ́dọ̀ Ọlọ́run lórí tó sọ yẹn. ọ̀yẹ́ fúlá lọ́rọ̀ bá ọ̀tọ̀ lọ́hẹ́bọ̀. ọba ní kò sí dáadáa tó lè ṣe láyé mọ́ iná ní ó látara pé kí ni ó gbà nábì ṣe pé ànábì sì fún lẹ́sìn ìdí nìyẹn tó fi jẹ́ pé bẹ́ẹ̀ni ká bá ń gbọ́ ṣépè lórí dáadáa ìpè rẹ̀ ò lè mọ́ ìdí ń sọ yẹn yóò padà sọ́dọ̀ ẹ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ẹ̀yí máa ṣépè torí kí èpè kò ní lọ láì má ṣẹ bó bá ṣépè fẹ́nìkan tó bá yẹ pé ní ìpè ìpè yẹn yóò kọ́kọ́ lọ sọ́mà ó dá padà yóò lọ ọ̀tún anábì lọ sọ bẹ́ẹ̀ nù hadith tó ń bẹ̀rẹ̀ sọ́nà àbí Dáwùd yóò lọ ọ̀tún ó dá padà yóò lọ òsì ó dá padà yóò lọ ọ̀lẹ̀ ó tó bá pẹ́ ẹni tí wọ́n ṣépè tẹ́pẹ́ ni òpè ni ìpè yóò lọ bá ṣùgbọ́n ni, bá ṣẹ ni ìpè bá bá ṣépè yẹn ìpè yẹn ò ní lọ bẹ́ẹ̀ ni yóò padà sọ́dọ̀ ẹni tó ṣépè yẹn ló fi jẹ́ wípé èpè mùsùlùmí èṣépè kọ́dà kẹ́nìkan máa yọ ṣépè mọ́ fún lẹ́sìn tó ìbá ti ṣẹ ni ìpè gbogbo tí sọ yẹn pátá yóò padà sọ́dọ̀ ẹ̀ àwọn kèfèrí nínú ìjọ ànábì ṣùháìb in tí wọ́n ń sọ fáwọn tó gbọ́ ọ̀hún ọba gbọ́ ni wípé tẹ bá lè gbọ́rọ̀ sí ṣùháìb lẹ́nu tẹ bá lè tẹ̀lé ọ̀rọ̀ ànábì ṣùháìb. láìní sábà tó ṣùháìb lè iná kan ìdánlọ́kọ̀ òfurú. tẹ bá lè gbọ́rọ̀ sí lẹ́nu ajẹ́pẹ́ òfò nù. الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها ربني فأخذتهم رجفة عذاب دار الجاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها ọlọ́run ti rí gbogbo àwọn tí wọ́n pe ànábì ṣùháìbù nírọ́ nígbà tá a bínú sí wọn tán bí ìgbà tí wọn ò wáyé rí ní bí yẹn bá débi tó àti pa wọn rẹ́ ibi tí bèèrè ọlọ́run ti ṣẹlẹ̀ sí wọn èyí ó máa rò pé sáwọn onífì gbébí ọlọ́run ta ṣe fún wọn nìyẹn. alábi iná kábàbọ̀ oṣù ìbọn ká ló lóyè ọlọ́run àwọn tí wọ́n pe ṣùáì nírọ́ àwọn gangan lẹ́nu òfò ọlọ́run dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ wọn ọ̀rọ̀ tí wọ́n sọ sáwọn olùgbàgbọ́ òdodo pẹ́ ní òfò ní wọ́n tábà lè gba ṣọ́ọ̀bù bọ́ ọlọ́run láwọn tí wọ́n rò gba ṣọ́ọ̀bù gbọ́yìn gbọ́yìn káánú humul khasirin mùkọ́bálà nìyẹn ọlọ́run ní àwọn gangan ní òfò mọ ẹjẹ́ tí wọ́n ọlọ́run má ṣe wá òfò. ọ̀dàwálẹ̀ àìlùhùn وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم فكيف أتى على قوم كافرين رمضان فتولى عنهم فتولى عنهم Arábì Ṣuaib. Ìgbà tó wá bá àwọn èèyàn yìí sọ̀rọ̀ títí títí tí bìnú ọ̀rọ̀ wọn dé sí wọn tọ́lọ̀ ń pa wọ́n rẹ́. Fatawalla anhum. Fatawalla anhum. Ìgbà tó rí wọn tíbìnú ọlọ́run sọ̀kalẹ̀ fún wọn ó wá ta kété sí wọn lọ́ọ̀kan ó pẹ̀yìn dà kúrò láàrin wọn. bàtàwálà ànàhùn. ó ta kété sí wọn ó pẹ̀yìn dà kúrò níbi tí wọ́n wà. wa qala ya qawmi laqad ablaghtukum risalati rabbi. wọ́n sọ fún wọn nígbà tí wọ́n ti parun tán olóyìn èèyàn لقد lọ́kọ́dẹ́ abẹ́lẹ́ tó kò rí sọ́lá ti rọ̀bí ní mo mú dé ti gbọ́ yín iṣẹ́ tọ́lọ̀wọ̀n ọba mi rán mi sí yín ẹ̀yin lẹ́ gbọ́ ìbáṣepọ̀ ẹgbọ́ ni èyí tó ṣẹlẹ̀ sí yìí ò ní sí yìí ó wọ́n bá wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò bá a mọ́ nígbà tí wọ́n ti parun ونفحت لكم bẹ́ẹ̀sì ni mo tún وكيف آسى على قوم كافرين. ni ọba si tó níjọ́ náà gbogbo awọn kèfèrí lórí gbogbo àwọn aláìgbàgbọ́ ìyà ńlá ló sọ̀kalẹ̀ àtàwọn èyí tá a ti ń bá bọ̀ ọlọ́run ọba ń sọ fún wa ìtàn nípa àwọn tó kọ̀ tọ́ lọ àwọn ànábì ọlọ́run tá a rán sí wọn ó yẹ kó jẹ́ sábà bí ọlà fún wọn ni ṣùgbọ́n wọn ò gbọ́rọ̀ sáwọn ànábì ọlọ́run lẹ́nu iná ló fà sókè gbogbo ìgbà táyé bá ti ní àní gbọ́rọ̀ sáwọn ànábì ọlọ́run ọba lẹ́nu ìparun ní máa bí àdánù ní máa bí bánabi bá sọ̀rọ̀ àwọn èèyàn ṣe fẹ́ nu wọn bánabi bá ní ẹṣẹ báyìí àwọn èèyàn aláwọn àṣẹ bá mi gbogbo tánabi ní a máa ṣe àwọn èèyàn máa ṣe nítorí a máa ṣe àwọn yóò fi ẹ̀wọ̀n ní ṣe. àsọ̀rọ̀ Lailatul Qadr gbogbo tánabi sọ ń gbalẹ̀ Lailatul Qadr kò sọ̀rọ̀ envelope mbẹ̀ kò sí ntọ́jọ́ mọ́ envelope rárá nínú gbogbo tánabi sọ fún wa gbogbo tíra láyé ìyẹn wo sọ́wọ́ Bukhari ìyẹn wo Muslim ìyẹn wo Sunan Abi Dawud ìyẹn wo Tirmidhi owó ibùnú májá owó bulogulu mọ́rọ́ owó ìyáàrí sọ̀rọ̀ yìí kẹwàárí lè kàtà anábì sọ wípé anábì sì ti wá pé envelope òsínmẹ̀ ètè kàmí Lailatul Qadr kì í ṣe kówó jọ ló ń jẹ́ bẹ́ẹ̀ odidi ẹ̀sìn ni odidi oríire ni odidi àǹfààní ńlá tọ́lọ́wọ́n bá fi ta ayé lọ́rẹ ní ọjọ́ mẹ́wàá kan nínú Ramadan ṣùgbọ́n àwọn òjò kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ bẹ́ẹ̀ láti ṣe làásù kọ́ nínú àákí mo ti fó sínú ángílòbù pátá ìdí làásù kọ́ nínú àná gbogbo àwọn nǹkan wọ̀nyí ìparun ló máa ń bí ìgbénijìnà sóore òun ló máa ń bí ọlọ́run bá fi fún wa lápòjú gbogbo àwọn tí wọ́n kọ ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tí wọ́n ò tẹ̀lé táwọn ànábì ọlọ́run ọba sọ ṣùgbádùn àtànàbí ṣe náà ní kíkọ́ lọ́run kọ́sọ̀ ogun ọjọ́ ìjà kìyàmà àdúrà nẹ́bí ló gbà tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn yorùbá ti ti parí báyìí tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run bá wá ní wá mọ̀ àrùfánná fi qaryatin min nabi wa ma àrùfánná fi qaryatin min nabi illa البأساء والضراء إلا أخذنا أهلا بالبأساء والضراء لعلهم يضرعون رابا وما أرسلنا في قرية من نبي كسي gbogbo ìgbà tá a bá ti ń rán òjíṣẹ́ kan nabi gbogbo ìgbà a bá ti ń rán ànábì ọlọ́run ọba fún kọrí àti ìlú gbogbo tá bá ti rán àwọn ọlọ́run ọba sáwọn ìletò kọ̀ọ̀kan àwọn ìlú kọ̀ọ̀kan àwọn ìran kọ̀ọ̀kan tí ó bá ti di pé wọ́n ń kọ ọ̀rọ̀ àwọn fi nǹkan kan wọn wò àti wọn rẹ lè ronú kán رضني إلا أخذنا أهلاء بالبأساء والضراء إلا أخذنا أهلاء بالبأساء والضراء رضني أواق قدره أجبني أخذنا أهلها أخذنا أهلها أولا هو àṣà òun náà ni àdánwò àìsàn àìsàn ara a lè di àìsàn sí wọn ọ̀bọ́là ọba dé ìyà àìsàn wo sílẹ̀ délà ọlọ́run ọba àfihàn dán àwọn ènìyàn wò bilbasa àfi àìsàn àfi dán wọn wò ọ̀bọ̀rọ̀ òsì àìní ọlọ́run ọba fi dán wọn wò bóyá ló lè tètè ronú kí wọ́n ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba tó dá wọn ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀ nígbà míì ọlọ́run a fi àìní a fi dáhùn èèyàn àwọn tọ́lọ́run bá wọ́n fẹ́ lò wọn a tètè wá ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run torípa yo a máa mú nìkan tọ́lọ́run bọ̀ ti jẹ tó yó o fẹ́ ná orí ná o fẹ́ lò orí lò o fẹ́ wọ̀ orí wọ̀ o tún fẹ́ fi ṣòfò o tún rí fi ṣòfò tọ́ba ti dójú ẹyin ni ẹ̀mí ò sì jìnnà sí tọ́lọ́hún tọ́lọ́hún bá wá ká gbogbo nǹkan yẹn kúrò ńbẹ̀ ẹ̀mí ò sì padà sọ́dọ̀ ọlọ́hún. ọlọ́run ọba ní wọn a ṣe bẹ́ẹ̀ nígbà míì fáwọn tó bá kọ ọ̀rọ̀ ọlọ́run ọba la'allahum yadarra'un la'allahum yadarra'un bóyá wọn á jẹ́ ṣe pẹ́pẹ́ fúrú lọ́sọ́dọ̀ ọlọ́run bóyá wọn á jẹ́ tarẹ̀ wọn ti ọlọ́run tó dá wọn ọlọ́run ní àmì ṣe bẹ́ẹ̀ وإما بدلنا مكان سيئة الحسنة حتى عفوا وقالوا قد رس آباءنا الضواء والسواء فأخذناهم بغتة وهم لا يشعرون padà sọ́dọ̀ ọlọ́run látara ń ta fi kàn wọ́n nínú àdánwò wọ́n bá ti ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ. Ṣùgbọ́n bá dáná makana sẹ́yí àti ìhásánà. Ṣùgbọ́n bá dáná makana sẹ́yí àti ìhásánà. Àwọn ọlọ́wọ́ bá àwọn yí padà, á yí gbà padà fún wọn. In tí ò da ààyè padà á padà sí dáadáa, àárẹ̀ tí ń ṣe wọ́n yẹn á fún wọn lálàáfíà. àìní tí ń bá wọn fínra wọn padà wá ní nígbà tí wọ́n ti mọ̀ pọ́dọ̀ padà sí ṣùgbọ́n nínú ọ̀nà tó sì máa ń lò lénìí tọ́lọ̀n bá dán ẹlòmíì wò bẹ́ẹ̀ kàkà tí ó fi padà sọ́dọ̀ ọlọ́run èṣù lọ èṣù ti ní kò wá ní mọ́ wọn ní à èṣù ló tún lọ bẹ ọ tí wọ́n mọ̀ wípọ́dọ̀ ọlọ́lẹ́ náà tún padà sí ọlọ́run ọba ni fún mọ́ bá dálná makana sẹ́yìn àti hasana. fún mọ́ bá dálná makana sẹ́yìn àti hasana. حتى عفوا وقالوا قد رأس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون Bàtí àwọn ọlọ́run ta bá kẹ́ wọn padà, hátà àfáwọ́, àfáwọ́ níbẹ̀ bìmánà kàfúrà. Nígbà tó bá ti wípé in tí wọn ò ní tẹ́lẹ̀, ó bá tún padà di tó tún pọ̀. Hátà àfáwọ́ ó tún padà wá dùn tí wọ́n ní tó tún wá ṣẹ́kù wọn bá tún gbàgbé ọlọ́run wọ́n ti gbàgbé báwọn làwọn ń bẹ ọlọ́run lójú méjèèjì tẹ́lẹ̀ nígbà tó lọ́wọ́ bá gba àwọn nǹkan yẹn lọ́wọ́ wọn ìgbà tí ń tá a gbà lọ́wọ́ wọn tá a wá tún fún wọn nílọ́pọ̀ ìlọ́pọ̀ tá a dá padà fún àtá àfáwò àtá àtàkùn àti àmúwálò tọba tó wá di wípé ń ta gbà lọ́wọ́ wọn àti ti fún wọn léyìí ké pọ̀ ayọ̀ àtúpa wọn. ọkọ yóò tọ́ dí máa ń sà á bá ẹlẹ́gbọ̀n wọn láwá. Wọ́n wà máa sọ ni pé èyí tá a ní yìí nǹkan kan ò lè ṣe wá mọ́. Ìyà tá a jẹ àwọn bàbá ńlá bàbá wa jìjì ya. Òdè lọ́sọ̀ àbá ẹlẹ́gbọ̀rọ̀. Wọ́n máa sọ wípé tẹ́ ẹ rí ìdí ń jẹ́ ìyàwó síná. Kọ́dúnmọ̀ sàbá anábọ̀rọ̀ wọ̀ sọ̀rọ̀ àwọn bàbá tó bí wa bàbá ńlá bàbá ìyà táwọn ó wọ́n jíjẹ́ sàrà wọ́n ti lò gbádùn wọ́n ti jìyà dídé táwa dé káwa ọmọ sọlá ni wọ́n wà bọ́lá wọ́n máa lu ọlá bó ṣe wù wọ́n. fa àfọ́dínà àwọn ògbàgbé tọ̀tọ̀ òhùnlá ẹ̀ṣẹ̀rẹ̀. ọlọ́wọ́ bá nígbà tá a bá fẹ́ gbá wọn mú á gbá wọn mú níbi tí wọ́n ti ń ṣe fàájì bákìtà tán lójijì wọ́n ń la láyà ṣòro wọn. fa àfọ́dínà àwọn. بغتة وهم لا يشعرون ọlọ́run ò ní fura péyà lè dé ìgbà yẹn lágbà wọn mú ẹgbọ́n àwọn ọba fi ń bá wa sọ̀rọ̀ tí ẹ̀mí wa náà ò lè rí bẹ́ẹ̀ bí ṣe máa rí náà nìyẹn ìgbà míì ń bẹ àwọn òbí àwọn afarajìyà fáwọn nǹkan táwọn ọmọ bá dé àwọn ọmọ rò wípé kò sí wàhálà fáwọn ọmọ ntí wọ́n bá ń lẹ̀ yẹn wọ́n á ṣe níṣekúṣe ntí wọ́n bá ń lẹ̀ yẹn wọ́n á ṣe bálabàlá nígbà bí ọlọ́run bá wá dé ìyẹn ọlọ́run bá sọ fún wa láyé kan nínú alukur'an nínú suratul ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa ashabul janna idha aqsamu la yasrimunnaha musbihin bàbá kan ń bẹ ilé àkókò láyá sírì múnà àwòsíbì sí àgbẹ̀ ní tó bá dáko àwọn nǹkan oko rẹ̀ tó bá jìgbà tó fẹ́ kéré oko yóò wá sọ fún gbogbo àwọn aláìní pé ìjọba ẹ̀ ni mo fẹ́ lọ ya àgbàdo lápòjúwe gbogbo ẹ̀yin aláìní ẹ pàdé mi lóko mi yóò ya fún wọn kóhun tó máa kó tiẹ̀ lọ́lé njẹ́ ọba fẹ́ lọ ya ọkà bàbà yóò kéde yóò ti máa sọ ẹni tó bá ní bùkátà o sí ọkà bàbá o ìjọba yìí ni mo fẹ́ lọ ya o ẹ pàdé mi lóko bí ṣe máa ṣe nìyẹn ìgbà tí bàbá yìí wá jáde láyé àwọn ọmọ tó bí àwọn wá ní kí ni gbogbo láti rà sí yẹn ìjọ ìjọ àbá owó lọ́nà ojú àánú ti kọ́ tó bá gbogbo èyí ń fáwọn èèyàn tí ọba fún wọn ni á jù báyìí lọ. iná bala ọ̀nà hóun ká máa bala ọ̀nà afẹ́hàbọ̀ lè jẹun. ọlọ́run tẹ́tí tẹ́ ẹ gbọ́ bá a ṣe dá àwọn èèyàn kan wò bàbá wọn lọ tán àwa dán wọn wò lẹ́yìn tí bàbá wọn fi sílẹ̀. Ìdí akọ́sàlọ̀ lẹ́ẹ̀sùn ìmọ̀ ńlẹ̀fà lọ́sùnmí ṣe ìgbà tí bàbá lọ tán àwọn wá ní lẹ́mí pé níjọ́ táwọn bá fẹ́ lọ kéré oko ìdájí làwọn òjìlọ ẹnìkan ò ní mà bàbá wọn ó kú bí ọ̀sẹ̀ kan ní ó pariwo ẹgbà ní bùkátà o níjọba yìí mo fẹ́ lọ kéré oko pé páwọn ọmọ ní tí ń já lùbáríkà wọ́n mọ̀ kì í ṣe púpọ̀ àdúrà pé a ò ṣeun ọlọ́run ní fi bùpà wọn náà ó ti tó ṣùgbọ́n bí táyé ń pè wá lọ lónìí àwọn èèyàn ọmọ alùbáríkà mọ́sọ̀fẹ́ nìkan jọ kan bẹ́ẹ̀ bá ń bẹ nínú ìlú tí mùsùlùmí bá pọ̀ dáadáa nínú ìlú ìsẹ̀mí àṣírọ̀rùn ẹ̀yin ẹ lọ àwọn ojú kan lọ́sùn bó fẹ́ ra nǹkan yìí lábẹ́ àníkọ̀ gbà ẹ wá ta fún wa ọlọ́wọ́n fa àlùbáríkà sí ẹ mú ọlọ́wọ́n fa àlùbáríkà sí. ṣùgbọ́n tó o bá ti bára rẹ láwọn ìlú báyìí tí wọn ò mọ ní ti ń jẹ́ àlùbáríkà gbogbo nǹkan wọn àwọn kokoko ẹni tó bá ń gbé ọ̀ṣun ń gbé wò ńgbóṣogbo ńgbẹ́dẹ ńgbẹ́kìrún tọ́ba fẹ́ wá gbé àwọn ibi tá a wà yìí olólùsùn kan yóò padà torí gbogbo kò sí ọlọ́run fà lùbáríkà sí owó ni gbogbo ẹ̀ àwọn àyè wọ̀nyí àwọn iṣu tí wọ́n máa bẹ iṣu odidi. tí wọ́n máa sun tà bọ́ ọba sì sọ wípé ọmọ mi tí màá sunkún yìí ṣé mo lè rún five naira owó sì tún gbé fún ọ nínú ẹ̀ kódà tún lè má gbowó tó bá jẹ́ kó màá rẹ náà ní ọ̀jẹ̀ ẹ̀fún ọlọ́run wa nìyẹn ọmọ ẹlẹ́kọ̀ọ́ làwa nígbà wọn bá rẹ̀ àwọn ń sàwálé mà wọ́n rẹ̀ kọ́ one naira wọ́n ti fi one naira sí ni. ṣé àfa àtúnwó ẹtúgbèmí ẹnìkan tó fẹ́ ju ojú owó lọ yóò a máa ṣe àwọn àlejò ìyá ìwé ẹ̀ lórí owó àgbàdo wọ́n ní pé ọlọ́run fàlùbárẹ̀ kà sí ọlọ́run sì fi sí ọlọ́run ayọ̀ kúrò bẹ́ẹ̀ máláyáláyá. tọ́pọ̀lọpọ̀ wa náà bá ní ṣùgbọ́n dọ́ta bá ti sọ wípé tẹ́ bá sì wo ètò ètò ọ̀rọ̀ òwò tí àwọn èèbó ń kọ́ wa báwo la ṣe fẹ́ maximize profit ìyẹn ni target àbúrò ni yínká nǹkan náà nìyẹn bó o lè rí ó sì pọ̀ òní ṣùgbọ́n nínú Islam Islam ó máa jẹ́ ká mọ̀ wípé ọlọ́run fà lùbáríkà sí ọlọ́run fà lùbáríkà sí tálùbáríkà yẹn bá ti wá wọ̀ kò ní yíwọ́ gan náà bàbá ìbò ń ṣe nìyẹn àwọn ọmọ rẹ̀ nígbà tí wọ́n dé wọn náà ǹjẹ́ òjò wọ́pọ̀ nìyẹn àwọn wa lọ wọ́n fẹ́ lọ kéré oko àwọn lọ ìdájí ìdí ọ̀hún wọ́n ti sọ pé nígbàjí làwọn fẹ́ jí lọ kán mọ́ sì sọ fẹ́ nìkan. lọ́wọ́ fẹ́rin lọ́la lọ́sùnmí ṣe. báwa bá fẹ́ lọ kéré oko ìdájí làwọn ò jí lọ sẹ́nìkan kan ò ní mà. wọ́lá ẹsẹ̀ náà. kódà àwọn òṣèré sọ pé bọ́lọ́ ń bá fẹ́ òfin tọ́lọ́ نعم وطاف عليها طائف من ربك وهم نائمون ọlọ nígbà tó wọlé kú ọlọ sùn pẹ̀lú àníyàn bó tilẹ̀ bá ti mọ́ nídàájí àwọn olókèrè oko bàbá wọn ọlọ nígbà tó dòru a ní káwọn mọ̀lẹ́ka wa kán yìí yí oko yẹn bóko yẹn ṣe pọ̀ tó. kákà pò yí oko gbogbo ẹ sì jóná. ká ẹ sì lọ ẹ ti ká ẹ sọrí. ọlọ́run gbogbo oko yẹn bá dàbí ewu. láì ṣe pé wọ́n sọ náà sí. màlẹ́kà kà pò yí ẹ̀ lásán kílẹ̀ tó mọ́. naam. فتنادوا مصبحين فتنادوا مصبحين فتنادوا مصبحين ولا حرفكم إن كنتم صارمين أنقلوا لا حرفكم إن كنتم صارمين ọlọ́pàá nígbà tí wọ́n jí láàárọ̀ ọjọ́ kejì wọ́n bá tún yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n lọ ń pera wọn. ẹ má gbàgbé ọ̀yà ọ̀yà ẹ má jẹun ẹ má jẹun ẹ ò jíjì wọ́n ni a ní gídó Àlégídò aláàrífẹ́ kọ̀rẹ́ kọ̀ọ̀tọ̀ fọ́rí ní. Jẹ́mọ́ Al-Qur'an ó kún fẹ́kọ̀ọ́. Allahu Akbar. Ó kún fún ọgbọ́n àtòyé. Kò sí dọ́bẹ̀ ṣẹlẹ̀ mẹ́yàn bá jẹ́ ni tí ń ké Qur'an, mẹ́yàn bá jẹ́ ni tí ń gbọ́ Qur'an, tí ń gbálàyé Qur'an. Ó ti sọ pé báwọn kan ṣe ṣe làwọn ìlú náà fẹ́ bẹ̀rẹ̀ yìí ẹni tó bá lè bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá lè gbọ́ tí wọ́n bá gbọ́ ẹ lọ kọ́lẹ̀ torí pé àwọn kan ti ṣe rẹ̀ ní tó kọ́yìn wọn nìyẹn. báwọn wọ̀nyí bí wọ́n ṣe ní àwọn ọmọ ajílọ nídàájú wọ́n ṣe lọ jíra wọn nìyẹn wọ́n bá gbàbẹ̀ lọ. نعم فانطلقوا وهم يتخافتون فانطلقوا وهم يتخافتون bí wọ́n ṣe ń lọ wọ́n tún sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ káwọn èèyàn gbọ́ bá lọ bẹ́ẹ̀ wọn bàbá wọn ṣe ń ṣiṣẹ́ yóò pariwo fún gbogbo èèyàn kí wọ́n mà àwọn ń lọ àwọn bàbá wọn. kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọn ò fẹ́ kí aláìní kankan ó mà torí pé gbogbo ìyẹn làwọn aláìní máa dẹtí púpọ̀ tí bàbá wọn bá fẹ́ kéré oko wọn máa ń fetí lẹ́kọ̀ọ́ ní tí wọ́n ti mọ̀ pé àwọn òyò níjọ́ náà àwọn ó jẹ ọmọ ó jẹ ìyàwó ó jẹ wọn wá ń fetí lẹ́kọ̀ọ́ wọn ẹ má jẹ́ ìwọ̀n fúra káwọn aláìní káwọn bá wá káwọn amókù àwọn ń ro tí wọn wọn pọ́lọ́wọ́n bá ti parí iṣẹ́. Ẹ̀la yẹ̀dẹ́ fúnla iláhà lèyà ọmọ ẹ̀lẹ́ tó mẹ́sìkì ọ̀dọ̀ aláhàrídé Ó wà gbọ́dọ̀ aláhàrídé kọ̀dìrú. tó mọ́ káwọn ò tètè bẹ́ẹ̀ kán ṣe tí wọ́n ṣe ilẹ̀ tó mọ́. wàlámà ẹ̀rọ àwòhà kọlù ìlà lábọ̀ọ́lù. ọlọ́ọ̀bá nígbà tí wọ́n dóko wọ́n ní ibi kọ́là ń lọ. àti sinà. àti sinà iná làbọ̀ọ́lù àti sinà ó ti ṣe kó àbáwá rè bọ́ọ̀sì gbogbo àbáwá náà ni ọlọ́ni wọn ni iná làbọ̀ọ̀lú iná làbọ̀ọ̀lú àti ìlú òjá mọ́bítà ń lọ ní ọ̀bídà ìpele pẹ̀lú wá ní àmà ti síná ní sókò bàbá wá ní àbí tí nǹkan ṣe wá ní àbí àbókó bàjẹ́ ìmà ìyẹn ni wọ́n wá ń fàmọ́ra wọn lọ́wọ́. bọ́ọ̀lá àìsàn tó hàn án. àmọ́ kan bẹ nínú wọn tí bẹ̀rọ ọlọ́run bá ń bọ nínú ẹ̀mí ẹ̀ kọ́lá àwùsá tó hùn alámọ́ akùnlákùn láúlá tó sàgbẹ̀hù kọ́lá àwùsá tó hùn alámọ́ akùnlákùn láúlá tó sàgbẹ̀hù tó bẹ̀rù ọlọ́run nínú wọn oníṣẹ́mi ò sọ fún yín àṣìná bẹ́ẹ̀ sì láàṣọ́nù ó kó bàbá ara rà wọ́n. Ṣébí mo sọ fún yín wípé láwùlá ti ṣàbí fún ẹ ká sọ ká fọ́lọ́hùn. Ẹ má jẹ́ á wípé agbọ́njọ ọlọ́lọ́ nígbà tá ń pinnu bá a ṣe fẹ́ ṣe èrè oko bàbá wa. Mo sọ fún pé láwùlá ti ṣàbí fún ẹ jẹ́ ká láwùlá tó láwùlá.

Agba ọlọ́run lọ́lọ́run báyìí tí tó fún rẹ̀ ọlọ́run ọdún. Tọ́bẹ̀ àlọ́rọ̀ ọ̀bẹ̀ náà. Ọba tí máa tí máa tí máa tí máa dá ìjókòó tí ti ní máa lé láì ní tilẹ̀kùn. Ọba tí ti ní máa lé láì tilẹ̀kùn àgbà fún ọlọ́run báyìí tító fún ọlọ́run ọba àti sàbùkù fẹ́mi ara wa àti ṣe. kọ́lù òfòbí àlọ́rọ̀ bìnà ìlà kùnà bọ́ọ̀lìmí. àti sẹlọ́run káyà máa tú bá lókun. bá ọdún mọ́lá bá ọdún yẹtẹ̀lá wà lọ́wọ́. wọ́n múra wọn lọ́kọ̀ọ̀kan wọ́n dojú kọ̀ọ̀rọ̀ wọn búra wọn kìwọ́ náà àkọ́kọ́ ìwọ náà ló ní àmọ́ sí yàrá ìwọlé. yàtàlà wà mú. yàtàlà wà mú. tàfàlà. Hmm. wọ́n jọ ń búra wọn látara lọ́wọ́. yàtàlà wà mú. wọ́n wá jọ ń búra wọn pé ìwọ ló fà á èmi kọ́ ìwọ náà ló ká mọ̀ sí ibi tí bàbá wa. kọ́lé ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ kò lè tọ́jú panu pọ̀ pé ẹ mẹ́jọ ẹ bùra wa máa gbogbo wa lájọ fẹ́lọ́ gbogbo wa la gbé ìgbọ̀n rí àròtọ́ lọ́n àròpá gbọ́n àròpá mọ́ṣe olófìyàjọ wá. àṣà rọ́bùnà ìrìndínlára khayran minha. àwọn ajé bá tún máa bẹ èyí ti tán bọ́bá wọ ọlọ́run bá ta bá tọrọ àforíjì bó tún lè ṣe ìdápadà yìí tó dájú tó gbà lọ́wọ́ wa lọ fún wa apadà sọ́dọ̀ ọlọ́run. ìlà ìlà ọ̀rìnà ọ̀gbìnbó. nǹkan táwọn òṣìṣẹ́ kẹ̀dọ́ ilé ọ̀rọ̀ ọ̀dọ́ ọlọ́run bá gbogbo wa padà sí báyìí ọ̀rọ̀ pé àní ẹ̀rù àwọn sábẹ́ fáláwọn onímọ̀ yẹn ní ìkẹ́jọ́ ní òṣìṣẹ́ kàkàmọ́. كذلك العذاب كذلك العذاب والعذاب الآخرة أكبر المتواكر لديك القيامة Ọlọ́run ni wà láàdáàbò àkírọ́tì akíbárù ìyáta alkiyama tó jùnyẹ lọ. Kò sí ń tó burú kéyìn ó lábìyàn lórí kan kó fọkà sí nǹkan ẹkọ́ jẹ́jẹ̀ kò mọ́ba ọlọ́run kàdálíkà láàdá kàdálíkà láàdá bọ̀ wà láàdá bọ̀ láàṣọ́rọ̀ tí a kì í dárò ọlọ́run bí a ṣe máa wà nù bọ́lọ́n tí máa fìyà jẹ tí ó ṣe tọ́lọ nìyẹn ìní ẹ̀tọ́ a fi máa ń sọ wípé gbogbo tí èèyàn bá ní pátá ó ṣe pẹ̀lẹ́ ما بين غمضة عين وانتباعتها يغير الله من حال إلى حال يبلغه من حال إلى حال ما بين ضمرة عين وسباهتها يغير الله من حال إلى حال يغير bàbá wọn fi ilẹ̀ ọkàn wọn balẹ̀ wípé bàbá náà wọnú ẹ̀ àwọn ònàmọ̀nì wọ́n tún wá kọ̀ fáláì fáláì ní òní ìjẹ́ ń bẹ̀ nínú tó bí ọlọ́run ọba nínú púpọ̀ ó ní kéèyàn ó hànà aláìní kó má lè jẹ nínú ọlẹ́yìn àbí ọlọ́run ọba nínú kódà àwọn kan wọná nítorí ẹ̀. ọlọ́run ọba ní àwọn ènìyàn kan jọ gbogbo alùkìyàmà àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ ọdún wọn lè rí wọn sálẹ́kà kún fi sákọ̀rọ̀ kọlu lẹ́mẹ́kùn ní mùsọ̀lì ولمنكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين sẹ́lẹ́sẹ̀kọ̀ òfin sẹ́kọ̀ ọlọ́ni wọ́n máa bí wọ́n lè rò pé kí ló gbé ìwé ọmọ náà sákọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ tó bá ti ń kó àwọn ọmọ náà iná kan ń bẹ tí ń jẹ́ sákọ̀ tó bá ti ń kó àwọn ọmọ náà síbẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ wà máa bí wọ́n lè pé ń ṣe ládùúgbò àsìkò tẹ́ lò láì ó sì jẹ́ sí bílọ̀ ọ̀rọ̀ ni wọ́n já fún àwọn mọ̀lẹ́kọ̀ tó máa sì mọ̀ fún wọn wọ́n ní kí ló gbé ìwọ ọmọ náà sákọ̀ ọ̀rọ̀ náà yìí burú pọ̀ kí lẹ ṣe tọrọ yìí fi já sí ìwọ náà sákọ̀ ọ̀rọ̀ قالوا لم نكن من المصلين لم نكن من المصلين قالوا لم نكن من المصلين أوام أبو بنتالو لاي أكيد akàgbó kọ hálì lámúnákù mìíràn mùsọ̀lì wọ́lú lámúnákù mìíràn mùsọ̀lì lọ́pọ̀lọpọ̀ tí ò kí wọn bọ́lọ̀ bá wá fẹ́ fi bí yọ̀wọ̀ náà kódà kó máa jẹ́ Muhammad lókọ̀ bọ́lọ̀ bá fẹ́ fi bí pẹ̀lú alìkìyàmà yóò wọ̀ náà torí pẹ̀lú àbá ní àwọn àyàyí tábà bí wọ́n lè rè pé kí ló gbé wọn wọ̀ náà. kọ́lù lámúnákù mìíràn mùsọ̀lì Ìgbésígbò bàtà ń bẹ láyé àkínú. Wọ́n lẹ́múná kò ló pa ìmú ní Mísìkì. Oúnjẹ wá ṣòfò, lọ bá nìyẹn. A jẹ́ wípé kéèyàn wọ́n máa hánà aláìní nínú oúnjẹ èèyàn. Ó lè ṣokùnfà tó máa ń parẹ̀ náà. Lọ́gbọ̀dọ̀ àlùkò yàmà ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó bábá sàkójẹ tíkẹ́ẹ̀tì lẹ́fi wọlé ìwọ́tọ̀ àwọn tó lówó náà ni wọ́n ní tíkẹ́ẹ̀tì ńlọ àwọn débi òpa lóbi jẹ́ pé lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ànábì ní ṣáwé wàlímà wàlímà tó ń túbí á ìlú hal abdulmiya ànábì ní ìkónilẹ́nujọ́ tọ́lọ̀ ń bínú sí kíbinú ọlọ́run ọba ń bẹ́ẹ̀ òun náà ni ìponilẹ́nuyọ iná oúnjẹ tẹ dá àpòjọ tẹ gbé kalẹ̀ tó ṣe pé àwọn olówó nìkan lè kù síbẹ̀ ó bí ọlọ́run ọba nínú púpọ̀ àwọn mẹ̀fún wa dó lẹ́yìn géètì àwọn ọlọ́pàá tó wá ń lé wọn wọ́n ní ẹ̀dá kúkú tẹ̀ ṣàjẹ́ fún ah, tíkẹ́ẹ̀tì dà kò sí tíkẹ́ẹ̀tì dà ọ̀yá ẹgbẹ́ wọn wọ́n nà ṣùgbọ́n àwọn tí wọ́n wá ń jẹ oúnjẹ yìí tí wọ́n bá jẹ fọwọ́ jẹ tààrí-tààrí ebi òkulẹ̀ pa wọ́n tẹ́lẹ̀ èyí tó kù wọn àdá sí bọ́sbí wọn lọ dànù bí ìyẹn bá bá a ṣe ń sọ yìí níjọ́ tí ìyẹn bá láǹfààní tó láǹfààní àti wà lápòjẹ àwọn olówó tí wọ́n jẹ́ olówó dìmánà ìkẹlẹ̀ bí tí wọ́n wà máa wò ó pé ah, oúnjẹ ló ń ṣòfò yìí ìwọ́gbà tó lọ náà àìsí gbogbo wọlé òun lè sàdédé tí ìbá ti kọ́ fún ọ níbo tó wá jọ ìyókù jàmá wọn lọ dànù ní ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ní òpá láì ní òní nínú tọ́lọ́wọ́n bá ṣe fóun àmì orí ni ìwọ nínú ẹbí ọlọ́run fún àwọn ọyọ gbogbo ń ẹ̀wọ́ nìkan kọ́ lóní má rò pé wọ́n nìkan ni àwọn tí ń bẹ̀lẹ́gbẹ́ rẹ̀ wọ́n ní bẹ̀ wà á tó dálkòrò bá wàlé àtàmà wàlé màsáàkì ní wà bí ní tẹ̀bẹ̀ wà látò dágbèrè tẹ̀bẹ̀ ìrọ̀ ìmẹ́lì mú bá bèrè ìlẹ́kàánú àìkúwánà ṣàyàfihìn bákàánà ṣàìfọ́nù lọ́rọ̀ ọ̀bẹ̀rẹ̀ kàfúrọ̀ wà á ti dálkòrò bá àtọ́ ìṣèkìlẹ̀ ọ̀bẹ ṣẹ̀bí. bẹ́ẹ̀ jọ súnmọ́ra nínú bíbí relatives àwọn ìgbìmọ̀ bí yípo lábúrò lẹ́gbà lọ́mọ àbúrò lọ́mọ ẹ̀gbà ìyá payín pọ̀ bàbá ò payín pọ̀ bàbá payín pọ̀ ìyá ò payín pọ̀ àwọn relatives rẹ̀ nìyẹn ọlọ́run bá ní wá ti dálé kóró bá há kọ̀ hu ọlọ́run ní ráìtì ẹ̀ lópin. wàá ti darí kò ní bá àkọ́ òun.